ìyẹn ni wọ́n ń pè ní Yorùbá Nation so níbi tó dé ní alẹ́ yìí gẹ́gẹ́ bí oṣù tó fi parí tán yìí nínú oṣù oṣù kẹfà ní ọdún 2024 òun ni pé Yorùbá Nation Movement ní abẹ́ bàbá wa Professor Adébánjí Akíntóyè àwọn ni alànà wa àwọn ni wọ́n ń darí wa pẹ̀lú bàbá wa olóyè Ìgbòho àti Ọ̀túnba Adémọ́lá lábẹ́ ẹgbẹ́ kan tí a lè sọ pé òun ni brainbox yorùbá nation tá a mọ̀ ysdm the yorùbá self-determination movement so níbi tí ó dé lálẹ́ òun ni pé ìpolongo ẹ̀ fún gbogbo ọmọ ilẹ̀ yorùbá àtẹni tó ń bẹ nílé àtẹni tó ń bẹ ní ìrìn àjò kí àgbọ́yé lẹ́kùnrẹ́rẹ́ kó lè yé wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá àgbọ́yé yẹn kò yé wọn tó. Eh, àti pé nígbà tí ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ ṣe ló dàbí ìgbà tí àwọn tí wọ́n fẹ́ dà lóru àbáwọn ta lè sọ pé wọ́n fẹ́ bá ìjọba jà kò dé rí bẹ́ẹ̀ àmọ́ adúpẹ́ pé ní méjì mẹ́ta ọ̀rọ̀ yẹn ti ń yí ọ̀pọ̀lọpọ̀ ju ti tẹ́lẹ̀ lọ so ìrìn àjò yẹn ṣì ń lọ ó ṣì ní ètò ètò dẹ̀ ni pé nígbà tá a ti sọ pé a nígbà ní tìjà eh, torí pọ̀ rò pé bóyá bíi tìjà ni Yorùbá nation máa fi wá sí ìmúṣẹ kò ń ṣe ìjà ní Yorùbá nation máa fi wá sí ìmúṣẹ ó máa wá nígbà tí a bá polongo fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń ṣàlàyé fún so bí ó ṣe jẹ́ nìyẹn kí n padà sọ́dọ̀ yín olóòtú. Thank you. ẹ bá mi tún ìbéèrè yẹn béèrè ẹ mo gbọ́ tẹ béèrè dáadáa ẹ bá mi ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá mi tún béèrè dáadáa. ẹ tí a bá tá a bá wò lọ síwájú a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìdìnà ló wà nígbà tí ìrìn àjò yẹn tó bẹ̀rẹ̀ àti pé kò sí bí a ṣe lè ní à ń béèrè fún kankan bíi ọ̀rọ̀ Yorùbá nation tí kò tí ì ní mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn tí wọ́n fẹ́ torí pé àwọn olóṣèlú bí a ti ṣe mọ̀ àwọn ò lè nífẹ̀ẹ́ sí nǹkan tá a gbé dání so àwọn máa jẹ́ tí a máa pè ní eh, obstacle àwọn máa fẹ́ ṣe gẹ́gẹ́ bíi pé kí àwọn ọmọ Yorùbá sì fẹ́ràn ìlú tó ń pè ní nàìjíríà torí pé nàìjíríà kì í ṣe ìlú bí gbogbo wa ti ṣe mọ̀ àwọn òyìnbó ní 1914 àwọn ni wọ́n dá ọ̀rọ̀ nàìjíríà sílẹ̀ so oríṣiríṣi ẹ̀ẹ́n eh, tó ti ṣẹlẹ̀ lẹ́yìn látara ìrìn àjò yìí eh, ibi tó wá dé nísìnyí pé à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ eh, gbèsè bí kájọ bára wa sọ ní tọmọlúàbí gẹ́gẹ́ bí n tí àwọn tí wọ́n darí wa sọ pé ìrìn àjò yóò gbọ́dọ̀ mú ìjà dání gẹ́gẹ́ bí bá ti ṣe fẹ́ ẹ ìdí tí ó ṣe dàbí ìgbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí gbọ́n kankan mọ́ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ òun ni pé ta bá wò lọ bò bọ̀ a rí i pé lẹ́yìn ìgbà tí ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ ẹ ní ọ̀la yìí ni ó máa pé ọdún mẹ́ta tí wọ́n lọ fẹ́ pa olóyè Ìgbòho sílé ìyẹn Chief Sunday Adéyẹmọ ìyẹn ní July 1st twenty twenty one nígbà tí à ń gbé rally kan tó fi lọ sí Èkó ní July third so tá a bá wò lọ sẹ́yìn a rí pé iṣẹ́ tí a ti ṣe títí di wákàtí kódà àwọn kan ní ìrìn àjò yẹn pé wọ́n fi jẹ́ kí ìyẹn ẹni tó ń ṣèjọba lọ́wọ́ nísìn ìyẹn aṣíwájú president Bọ́lá Tinubu pé kó dórí oyè ibi tí ọ̀rọ̀ Yorùbá nation dé kò ń ṣe léni ni wọ́n ti ń sọ pé kíran Yorùbá kó dá dúró àmọ́ n tó yàtọ̀ níbẹ̀ ni pé ohun tó fi jáde ohun yẹn ó dẹ́rù bà ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèlú ìyẹn ni wọ́n ṣe jáde láìpẹ́ ìyẹn àwọn gómìnà tó sọ pé àwọn ò Yorùbá nation torí pé Yorùbá nation òun kọ́ ni ọ̀nà àbáyọ níbi tí ilẹ̀ ṣúdé ìyẹn ní Nàìjíríà lénìí. ẹ lákọ̀ọ́kọ́ kí ni wọ́n ń pè ní orílẹ̀-èdè ìbéèrè tí a kọ́kọ́ gbọ́dọ̀ fi bira wa léèrè nìyẹn ẹ rí i pé mò ń gbìyànjú tó pọ̀ torí ẹni tó ti kúrò nílé láti bí ogún ọdún tó pé mẹ́rin tí ó dẹ̀ ṣe ń sọ èdè abínibí ẹ̀ ṣe rí i pé èdè yẹn adúpẹ́ pé ó ṣì dá ṣáká díẹ̀ bí kò bá tẹ̀ dàbí tọ̀dọ̀ ti yín ìyẹn bàbá wa agbó òkìkí kí ló ń pè nílùú àti pé ta bá sọ pé orílẹ̀-èdè ǹjẹ́ nàìjíríà jẹ́gẹ́ bí orílẹ̀-èdè gbogbo ẹni tó bá ní nàìjíríà orílẹ̀-èdè ni á jẹ́ pé bóyá fún ìdí kan àbí ìdí kejì kò gbọ́ àgbọ́yé dáadáa tó ń pè ní ìlú orílẹ̀-èdè á máa jẹ́ ìlú tí wọ́n ń sọ èdè kan náà tí wọ́n ní àṣà kan náà tí wọ́n dẹ̀ ń ṣe tó jẹ́ ẹ̀yà kan náà nàìjíríà léde lóòótọ́ ó ti tó bí sixty years tí ó ti wà in existence but tá a bá wò lọ wò bọ̀ ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kó papọ̀ tó fi di nàìjíríà and nàìjíríà ibi tí wọ́n ti ń tajà tó ń rà ni ìyẹn táwọn òyìnbó tí wọ́n wá kó wa lẹ́rú nígbà tó kó wa lẹ́rú yẹn tán ni wọ́n tún wá wò pé kàkà kí àwọn jẹ́ kólúkálukú dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣe ni wọ́n kó gbogbo wa papọ̀ ìyẹn ẹ̀yà tó ń bẹ nínú nàìjíríà àwọn ẹ̀yà tó ń bẹ nínú nàìjíríà tí a bá kakuléètì gbogbo numbers yẹn together ó pọ̀ díẹ̀ tó ń ṣe kékeré a máa tó bíi a máa ní about three hundred and something plus ní àwọn èdè tó ń bẹ nínú ẹ̀ ẹ̀yà fúnra rẹ̀ ń lọ bí two fifty but ẹ̀yà tó jẹ́ mẹ́ta tó jẹ́ gbòógì nínú àwọn ẹ̀yà yẹn náà ni Yorùbá Ìgbò àti Haúsá tí ọ̀pọ̀lọpọ̀ bá wá ní kí ni n tó fà tá a fi ń sọ pé a fẹ́ dá dúró a fẹ́ kóra wa jọ gẹ́gẹ́ bí ẹ̀yà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń gbọ́ra wọn yé lákọ̀ọ́kọ́ nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ ń rò pé ìlú ni eh, tá bá ní ká padà sínú eh, history a rí pé ilẹ̀ yorùbá ti ń bẹ eh, thirteen thousand years kó tó di pọ̀rọ̀ nàìjíríà dé gbogbo nàìjíríà lénìí is less than hundred and ten years so uh, and um, ẹni tó bá wá ní òun tako ìrìn àjò yìí á jẹ́ pé ó ń tako ìran ẹ̀ láti lè jẹ́ kí ìrun ẹ̀ lè ní ibi tá a lè sọ pé àmì kà àbí òǹkà tí a lè tọ́ lè pè ní ọjọ́ iwájú pé ìlú tó ń lọ yẹn àwọn wo lẹ̀ yà yẹn torí téèyàn bá wà nílùú òyìnbó tèmi wà yìí bí bá jáde ní ìgbà tí wẹ́dà wa ti dàbí ti ilẹ̀ Yorùbá lénìí ti bá wọ aṣọ ọ̀pọ̀lọpọ̀ òyìnbó a máa fẹ́ béèrè pé láti bo ni aṣọ yìí ti jáde ìyẹn ti bá wọ aṣọ òkè àbí ti bá dé fìlà so ó fi hàn pé nàìjíríà ò ní ibi tó ń pè ní èdè ìyẹn ìlú fúnra rẹ̀ èdè wo ni nàìjíríà ń sọ kò lédè kò láṣà àwọn ẹ̀yà tó ń bẹ nínú ẹ̀ ni wọ́n ń lò tí wọ́n fi ń sọ pé ó lédè ó láṣà nàìjíríà fúnra rẹ̀ kò ní gbogbo ohun tá à ń sọ yìí ẹ hmm, eh, lákọ̀ọ́kọ́ kò sí ibì kan tí àwọn tí wọ́n ti darí ẹ̀rí gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ tí wọ́n máa fẹ́ jẹ́ kí àwọn èèyàn náà kọ́ gba òmìnira ìtúsílẹ̀ eh, bọ́ kí ni òfin sọ lákọ̀ọ́kọ́ òfin pọ̀ ìta áfíríkà wà tí àgbáyé náà wà tó ń pè ní United Nations bí a bá dẹ̀ gbọ́ra wa yé dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ eh, wọ́n ti gbàgbé pé Nàìjíríà sign ó tọwọ́ bọ ìwé tó ń pè ní treaties eh, àwọn uh, treaties yìí Nàìjíríà sọ pé òun faramọ́ ló ṣe tọwọ́ bọ̀ tó bá jẹ́ pé kò faramọ́ ni eh, á jẹ́ pé ó máa léwu díẹ̀ láti lè béèrè fún ìtawà ń béèrè fún nísìn bọ̀ nígbà tí Nàìjíríà ti faramọ́ òfin àgbáyé lára àwọn òfin yẹn òun ni pé alẹ́tọ̀ láti béèrè fún ìtànpè ní self determination ẹ eh, kí ni wọ́n pè ní self determination yẹn òun ni pé ẹ̀tọ́ fún àwọn ọmọ ìlú tí wọ́n kó papọ̀ tó jẹ́ elédè ọ̀tọ̀ọ̀tọ̀ láti béèrè fẹ́tọ̀ wọn ìbéèrè tẹ́ bi mí ni pé ṣáwọn òyìnbó máa jẹ́ ká lọ lákọ̀ọ́kọ́ ṣáwọn òyìnbó ló nílẹ̀ wa òyìnbó kọ́ ló nílẹ̀ àwa ni a nílẹ̀ yẹn òyìnbó gan wá jẹ nínú ẹ̀ ni tí wọ́n dẹ̀ gbádùn nígbà tó ti wá nígbà Portuguese ní exploration ní fifteen hundred so òyìnbó kọ́ ló máa sọ fún wa pé ṣá máa lọ àwa la máa sọ fún àwọn òyìnbó bá fẹ́ lọ a dẹ̀ fẹ́ lọ yẹn àwọn ìgbésẹ̀ tó jẹ́ kó gbé gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n tò kalẹ̀ àwọn ìgbésẹ̀ yẹn ti lọ ní ibi tó yẹ kó lọ sí ibi tó kù sí náà ní tó ń pè ní Eh, engagement ó sì ń lọ láàrin àwọn tó ń darí ìrìn àjò Yorùbá Nation pẹ̀lú àwọn àgbáyé eh, ìlú kan ló máa sọ fún wa pé ká lọ àwa la máa lọ sọ fáwọn ìlú pé a fẹ́ lọ lábẹ́ àwọn òfin kankan so ṣe jẹ́ nìyẹn alàgbà. àwọn èèyàn kan ń sọ wípé náà Yorùbá bá dàgbà. ẹ ẹ bá mi tún ọ̀rọ̀ yẹn sọ ó ó ó ó há díẹ̀ mo gbọ́n tẹ sọ́sà. àwọn kan sọ pé nígbà yorùbá bá dẹ́nu ẹni kò ní wọ́n ó jẹ yorùbá wọ́n jẹ yorùbá bẹ́ẹ̀ ni ẹgbọ́n sọ́tò tó yìí. tí bá gbọ́ yín pé ìyá máa jẹ yorùbá gan. àwọn kan sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe gan ni olóòtú lákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́ ẹ mọ̀ pé n tó yí ọ̀pọ̀lọpọ̀ òun ló pọ̀ ìyídí tí a dẹ̀ ṣe ń ṣe tó ń pè ní ìdánilẹ́kọ̀ọ́ tó pọ̀ dáadáa láti fi jẹ́ káwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tó ń bẹ nínú Nàìjíríà tí àyà wọn ń já ẹ̀rù ń bà wọ́n pé ǹjẹ́ tí Yorùbá bá dá dúró kódà ẹlòmíín sọ pé ǹjẹ́ òun máa rí pẹ́ńsọ̀nù òun gbà àti gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí torí ẹni tó ti ṣiṣẹ́ fún ogún ọdún àbáwọn tó ti ń palẹ̀ mọ́ pé kí wọ́n gba pẹ́ńsọ̀nù ẹ̀mọ̀ tí nàìjíríà bá di pé ó pín ǹjẹ́ àwọn máa rẹ́tọ̀ yẹn gbà kódà ẹlòmíì tẹ̀ ń béèrè pé ilé tóun ní ṣé kò ń ṣe pé wọ́n máa gbalé mọ́ òun lọ́wọ́ lákọ̀ọ́kọ́ ní ti ìdí oúnjẹ lóòótọ́ gbogbo ìlú kọ́ ló ní n tí wọ́n lè provide fún wọn nípa ìmìlẹ̀ tán ní àwọn ìlú kan wà lágbàáyé kódà omi tán mu gan ó fẹ́ kù díẹ̀ káàtó àwọn ìlú kan wà ìdajì oúnjẹ tó ń jẹ wọ́n kó wọn wọlé ni lákọ̀ọ́kọ́ ilẹ̀ Yorùbá tí à ń sọlẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí adúpẹ́ pé ilẹ̀ tó ní gbogbo wa náà la gbọ́ pé ó ní ọ̀rá tó ní gbogbo nǹkan kò dẹ́n ṣe pé èèyàn wa wọ́n wà lazy pé ọ̀lẹ ni wọ́n láti lè dáko so ìbẹ̀rù pé ọ̀rọ̀ ló ń jẹ́ dé yẹn Mm, ìdí tó ṣe ń rí bẹ́ẹ̀ ni pé a ti jókòó tó pẹ́ jù lórí pé kọ́ máa gbé intanjẹ wá láti north kò sí nǹkan kan tó bàjẹ́ níbẹ̀ tó bá jẹ́ pé a bá ń bá wọn ṣòwò náà ni nígbà tá a bá dá dúró ẹni tí a bá rò pé a lè rà látọ̀dọ̀ wọn á rà á gba ìtàn pè ní custom and borders tó máa fi dọ́dọ̀ wa á clear bí wọ́n ti ṣe ń ṣe níbí báyìí ni ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ kan fún yín ìlú yìí tí èmi ń gbé yìí mo rò pé wọ́n mọ ọ̀nà àbáyọ pẹ̀lú gbogbo ọgbọ́n tán ní pé kọ́ lè máa gbin iṣu ìyẹn iṣu jíjẹ so kí la máa wá ṣe nígbà tó jẹ́ pé àwọn kan wà lára wọn tó ti wá gbé pẹ̀lú wọn ṣe mọ̀ pé àwọn ní oúnjẹ táwọn ń jẹ ta lè sọ pé bíi potato bọ̀ àwa ta wá jẹ́ àwọn ta wá gbé pẹ̀lú wọn yìí àwa lè má fi jẹ potato a fẹ́ jẹ iṣu torí pé iṣu máa ń da pẹ̀lú epo ìgbà táwọn ọ̀dẹ̀ gbin iṣu ǹjẹ́ iṣu ń dèlú yìí tí à ń rí jẹ àgbọ́yé ni pé iṣu ń dé bíbà ní ọ̀pọ̀lọpọ̀ kódà ọ̀gẹ̀dẹ̀ dòdò òun náà wà ìlú yóò gbin ọ̀gẹ̀dẹ̀ dòdò bẹ́ẹ̀ ni wọ́n gbin iṣu ó dẹ̀ ń dé bíbà so ibi tí àwọn èèyàn bá sọ pé bóyá torí ebi máa pa wá ìyẹn ni wọ́n ṣe ń bẹ̀rù ọ̀rọ̀ Yorùbá nation ìyẹn àwọn tó wà nílé èyí tàbá wa lè ṣe àárà wọlé ẹ àárà wọlé gẹ́gẹ́ bí ìlú kódà àtẹ̀jẹ́ bí ìgbà tá à ń ṣòwò náà ni bọ́tà bá wá sọ pé a lè dáko ẹ a jẹ́ pé torí ìdínkù àbídì kejì tó jẹ́ bí tá à ń pè ní insecurity tó wà lọ́wọ́lọ́wọ́ nísìn ní gbogbo ilẹ̀ Yorùbá àtàyíkẹ́. ẹ ṣe mọ̀lá bí ti ẹ̀ mú ọ̀hún.

torí láìní ẹ ó ń ṣe ségesège díẹ̀ má bínú sí wa a pé ìlú tí kò ní security ìlú tí security ẹ bá ti mẹ́hẹ ìlú yẹn ti ní wàhálà nínú ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè ìbéèrè kan pé ǹjẹ́ ẹnìkan lè gbéra kó máa bọ̀ nílùú yìí kó kọ̀ dé kó dé sí bóyá nígbà tó bá struggle tó wọnú plane bóyá nígbà tó wá wọnú plane yẹn tó bá wá dé bíbà ṣáàkọ̀ wọnúlé adẹ̀ wọnúlé la máa lọ wọn ní béèrè pé ìyẹn ìwé ìrìnsẹ̀ tó ń pè ní visa tó dẹ̀ ṣe pé wọ́n tó ní right láti gbé nílùú yìí lákọ̀ọ́kọ́ ilẹ̀ Yorùbá ti dibi tí irú wa ògiri wa tó ń wọlé tó ń jáde àwọn tó dẹ̀ ń wọlé tó ń jáde yẹn ó ń fún wa ní concern tó pọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá lè ní àwọn tí a jọ ń gbé ẹlòmíì ò mọ̀ wọ́n látara the uh, insecurity tó ń bẹ nílé ẹ jẹ́ kí n gbé yín lọ sí agbègbè kan nílẹ̀ Nàìjíríà ìyẹn ní àná ẹ eh, mo mọ̀ pé ẹ̀yin náà ti rí news yẹn màá dẹ̀ lọ gbé jáde látara tí CNN sọ torí pé international news ni àákàlédè eh, òyìnbó àá ṣàyàn gbé fọ ẹ̀ níwọ̀nba tá bá lè ṣe bomb blast killed at least eighteen in Nigeria CNN ìtọ́dẹ̀ eh, sọ ni pé ní Nàìjíríà lánàá níbì kan ní ibì kan ní North East ní Borno State wọ́n ní oògùn olóró irú ìtúyí wọ́n lò nílùú Ìbàdàn ní January tí ọ̀pọ̀lọpọ̀ àtàwọn gómìnà wa sọ pé kò kí n ṣe bomb pé explosive ni ìyẹn dynamite tó gbé sínú ibì kan ká agree pẹ̀lú wọn bẹ́ẹ̀ but ní àná èèyàn eighteen èèyàn forty eight ló ṣèṣe àwọn ohun ló ṣiṣẹ́ yìí àti pé kí ni àníyàn wọn tí wọ́n fi ṣe irú iṣẹ́ tá à ń sọ yìí nǹkan ṣe ni pé nínú wedding kan arábìnrin kan pẹ̀lú ọmọ lẹ́yìn ó wà lára àwọn tí wọ́n ń pè ní suicide bombers kò ń ṣe nàìjíríà nìkan ni irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí màá mú yín wá sílùú yìí ní two thousand and six nígbà tí irú bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ tó ń pè ní eh, London bomb blast ọ̀pọ̀lọpọ̀ farapa ọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ ṣaláìsí tó kú lóòótọ́ kò síbì kan tó wà tí security lè má mẹ́hẹ nítorí pé ìlú tí security bá ti lose the track á jẹ́ pé ìlú yẹn kò ní ní ìlọsíwájú ní èní ìta ṣe ń bá yín sọ̀rọ̀ ǹjẹ́ ọmọ Yorùbá kan lè tọ́ka pé tó bá di aago méjìlá ságo kan o níbikíbi tóun bá wà òun lè rìnrìn àjò kan láti bẹ̀ lọ sí stéètì míì àfi tá a bá ń parọ́ fúnra wa security ilẹ̀ Yorùbá ó ti ní kọlọ́fí ìdí tá a ṣe ń sọ fáwọn gómìnà wa pé tí ẹ bá tètè jẹ́ kí ọ̀rọ̀ security kó jẹ́ nǹkan pàtó tẹ́ máa tètè gbọ́wọ́lé lórí níbi tílẹ̀ ṣúdẹ̀ kí ọbẹ̀ elédùnmarè kó má jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ká máa jọ sunkún ara wa so bó ṣe jẹ́ nìyẹn. ẹ rí i pé nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ìtara ìtara tí ó mú wa lọ́kàn ó jẹ́ ká sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan sáwọn royal institution wa tí a bá wá wò lọ nísìn àrípọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n bínú torí pé wọ́n ní kò sí bọ́mọdé ṣe máa jẹ̀kọ tí kò níra lọ́wọ́ ẹ má ní àpòwe nígbà tèmi wálé kí ọlọ́run túbọ̀ bá wa fi àwọn àgbà wa kọjá kí a rí wọn pẹ́ mo láǹfààní àti rí ikú bàbá yèyé tí ó ń ṣe méjì ok ọ̀dà àpò ti padà ó mẹ́hẹ̀ ó mẹ́hẹ̀ lẹ́ǹkan mo láǹfààní àti rí bàbá wa the late uh, aláàfin of Ọ̀yọ́ nígbà tí a ríra tí mo rí wọn bàbá jẹ́ kó yé mi pé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí a sọ nígbà tí ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ náà làwọn náà gbọ́ àwa rí nísìnyí pé mo láǹfààní àti rí bàbá wa Adébánjọ ìyẹn bàbá wa ti Afẹ́nifẹ́re náà pẹ̀lú àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá ibi tí àwọn ń sọ ni pé àti táwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti táwọn agbé dání ìkan náà ni lóòótọ́ ó yàtọ̀ síra wọn díẹ̀ bọ̀ kò sí in táwọn ń ṣe tí wọ́n lòdì sí mo lè sọ yẹn dájú Eh, àtẹni tó ń sọ̀rọ̀ restructure Nàìjíríà àti àwa tá a gbé Yorùbá nation dání wọ́ lòdì sí n ta gbé dání nítorí pé n ta gbé dání n tó fẹ́ tú ọmọ Yorùbá sílẹ̀ la gbé dání so tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rò pé bóyá àwọn àgbàlagbà àbáwọn àgbààgbà kan kódà eh, àtàwọn tá a lè dárúkọ àtàwọn tá a lè dárúkọ eh, mo ṣe program kan ní bí oṣù kan bí méjì sẹ́yìn ìkànnà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan ni tó lórúkọ ńlá gan-an Eh, wọ́n wá ránṣẹ́ sí mi láti state wọn pé ọ̀rọ̀ tí mo sọ yẹn pé kò rí bẹ́ẹ̀ mo wá jiyàn pé àfi tí bá gbọ́ látẹnu ehm, bàbá yẹn gangan bọ̀tí tí wọ́n jẹ́ kó yé mi ni pé Yorùbá nation náà ni wọ́n ń ṣe àti pé kíran Yorùbá kó lè tú kúrò nínú wàhálà àti ìdè táwọn òyìnbó kó wọn sí láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ ẹ fún mi ní bíi one minute màá darapọ̀ padà mọ́ yín mò ń bọ̀. nǹkan tí èmi àti ẹ̀yin ó yẹ ká jókòó ṣe náà ni gbogbo apáwátá náà láì ṣe alága ọláìlẹ́kùn ní ẹ̀ka òpàdé. ẹ ṣe gan ni olótú. ẹ ṣe wà dúpẹ́ àgbọ̀nrín o. tó bí ṣe ń sọ lọ um, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n mọbi tí ọ̀rọ̀ yẹn fì sí wọ́n dẹ̀ mọbi tí ó máa já sí bọ́tẹ́ mọ̀ pé bàgbàlagbà ṣe fẹ́ gbé ọ̀rọ̀ àti àgbékalẹ̀ wọn ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti dìde àtàwọn tó sì ń dìde nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń dìde kò ń ṣe pé torí àwa ló ṣe ń dìde gbogbo àjọ ń dìde nítorí pé ìlọsíwájú ìntàgbédání ó ṣe pàtàkì tá a bá wo àwọn báwa kan tó dìde láìpẹ́ yìí tí wọ́n ń lọ káàkiri tó ń kóra wọn jọ ìtọ́pọ̀lọpọ̀ àwọn ọba tí wọ́n rò lọ́kàn ni pé a fẹ́ gbàjọba tipátipá lọ́wọ́ ìyẹn eh, ẹni tó ń ṣèjọba gbẹ̀yìn ìyẹn Muhammadu Buhari eh, so kò yé ọ̀pọ̀lọpọ̀ wọn bọ̀ nísìn wọ́n wá ti ní ìdánilẹ́kọ̀ọ́ pé ó wà lábẹ́ òfin àgbáyé pé tó bá ti pé hundred years níbi tí Nàìjíríà délé ní twenty fourteen hundred years yẹn ti expire kódà Jonathan ìyẹn former president ti Nàìjíríà ó sọ mọ́ ọ̀rọ̀ pé àníyàn Britain òun ni pé kó keep Nigeria together ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Jonathan sọ níbí kí n tó padà sórí nǹkan tí àwọn bàbá wa tí a bá sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ lé lórí. we've been having this conversation about the unity of Nigeria. And I reflect back at some of the prominent statements made by some of our founding leaders. And I feel that probably this will help us to have a conversation on the Nigerian unity. I just brought four, not to bore you. First, and I'm quote, and I quote, not my statement. Nigeria is not a nation. It's a mere geographical expression. There are no Nigerians in the same sense as there are English, Welsh, or French. The word, the word Nigerian is merely a distinctive appellation to distinguish those who live within the boundaries of Nigeria from those who do not. This is accredited to Chief Obafemi Awolowo, the former Prime Minister of the Western Region. The second one, and I quote, it is true that we politicians always delight in talking loosely about the unity of Nigeria. 60 years ago, there was no country called Nigeria. What is now Nigeria consisted of several large and small communities, all of which were different in their outlooks and beliefs. The advent of the British and that of Western education has not materially altered the situation, and the, men, and the many and varied communities have not knit themselves into a composite unit disaccredited to Sir Amado Bello, former Premier of Northern Region. They thought, and I quote, since 1914, the British government has been trying to make Nigeria into one country. But the Nigerian people themselves are historically different in their backgrounds, in their religious beliefs and customs, and do not show themselves any sign of willingness to unite. The Nigerian unity is only a British intention for the country. So ìyẹn ẹni tí a gbóhùn ẹ̀ tán nísìnyí ni ìyẹn former president ti Nàìjíríà ìyẹn President Goodluck Ebele Jonathan in tó ń ṣàlàyé fún wa ni pé the unity of Nigeria British ni ó ń fọ́ọ̀mẹ̀ àwọn ni wọ́n fọ̀sẹ̀ lé wa lórí so àwọn àgbààgbà wa ti ní ìmọ̀ tó pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ nípa ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ àtàwọn wòlíì àtàwọn tí ó jẹ́ traditional institution wa náà wọ́n ti ní àgbọ́yé yẹn so bíyàn kan bá tún wá ń sọ pé kò sí àjọṣepọ̀ láàrin àwa àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá á jẹ́ pé torí wọ́n ò fẹ́ ìrìn àjò yìí kó ní ìlọsíwájú kó dẹ̀ tẹ̀síwájú ju bó ṣe jẹ́ kó lọ so n tí mo lè sọ lórí ìyẹn nìyẹn ara ni ẹ mọ̀ ṣe wá pẹ́ ẹ ta ìpínlẹ̀ sí ọ̀pọ̀lọ tí àwọn èèyàn tí wọ́n ti wá tó pẹ́ pẹ́ àkókò wa ẹ lákọ̀ọ́kọ́ àlàáfíà ni olóyè ọmọdéyẹmọ tí mo jẹ́ gẹ́gẹ́ bí agbẹnusọ fún wọn àlàáfíà ni bàbá wa ojoojúmọ́ ni àdẹ̀ ń gbúrò wọn sí àlàáfíà àtàwọn ọmọ àtìyàwó olóyè wà ní Germany gẹ́gẹ́ bí mo ṣe lè confam ẹ̀ fún gbogbo wa lóòótọ́ wọ́n wà ní Benin ní bí ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn tí wọ́n lọ yọjú sí bàbá wa Professor Adébánjí Akíntóyè láti lè gbé ìgbésẹ̀ lórí àwọn ìtẹ̀síwájú lórí ìrìn àjò yìí. lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká tún rán ọmọ Yorùbá létí pé ìwòye ọ̀la yìí tó ń fẹ́ wọlé bá wa tó aago mẹ́sàn-án náà ní ọ̀dọ̀ wa ní ọ̀dọ̀ yín náà ní ibi tí ẹ ti ń bá wa sọ̀rọ̀ ní agodo yín nísàlẹ̀ lọ́hùn ìwòye ọdún mẹ́ta sẹ́yìn tó máa pé lọ́la yìí ni wọ́n fi pa lóyè sílé kódà àwọn ẹ̀mí méjì jábọ́ nínú ilé yẹn tí òkú sì wà lọ́wọ́ federal government ìyẹn Alhaji Fatai àti àdògán ìyẹn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ ń ṣe business àwọn méjèèjì sì níyàwó wọ́n ní màmá láyé adẹ̀ tún fi àsìkò yìí à ń bẹ aṣíwájú president Bọ́lá Tinubu pé kí wọ́n bá wa wo òkú méjèèjì kí wọ́n lè ní ká lè tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ ẹ kò sí nǹkan tá a fẹ́ sọ lọ́pọ̀ olóyè ju pé ká dúpẹ́ fún olóyè nítorí pé bíyàn bá wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó ní efon tó lè kanná kódà tó ní ọgbọ́n ju olóyè lọ tí wọ́n dá sọ̀rọ̀ ibi tí ìran wọn tí wọ́n ń pa torí ìtòlóyè ṣe dìde tó ṣe jáde ni pé ó ní wọ́n ń pa ìran òun àwọn wo ló wá ń pa ìran ẹ̀ táwọn tó kù ò dìde ìyẹn ló máa ń já wa ló ń jẹ wá lọ́kàn pé ah, kí ni olóyè lè fi lè dìde owó wà ó ní ó ní gbogbo nǹkan ẹja farabalẹ̀ kákọ̀ gbọ́ ìdí ìdí gángan because ìdí ká tó máa lọ ó wà ó ṣe pàtàkì pé ká kọ̀ gbọ́ nípa díẹ̀ ìdí tí olóyè ṣe dìde pé ah, nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó ti jẹ́ pé ó kàn òun jọ̀rọ̀ ọmọ Yorùbá lòun ẹja gbọ́n tó lóye sọ níbí lọ ń dá sí nǹkan tí ó kàn mí ṣùgbọ́n tó kàn mí mo dá sí torí pé ọmọ Yorùbá ni mí níjọba bá wà tí ò sí ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún aráàlú tí wọ́n dìbò fún tó jẹ̀jọba lé lórí tíjọba bá wà tí ààbò bá sí fún aráàlú tó ró òṣèjọba lé aráàlú dìde fúnra ẹ̀. ẹ n tó fa ìdíwọ́ tó ṣe fi pa olóyè sínú ilé ìyẹn ní bíi ọdún mẹ́ta sẹ́yìn. mẹ́ta sẹ́yìn ká dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ ṣì wà a dúpẹ́ fáwọn ìyàwó a dúpẹ́ fọ́mọ ntolóye dẹ́ fi ń yé wa ni pé no going back òun ni ntagbédání no going back yẹn náà dẹ̀ ni a sì dúró lórí so bí ti olóyè ṣe jẹ́ nìyẹn torí a lè sọ ju ta ṣe sọ yẹn lọ but àlàáfíà ló wà àdèmàbá yín jíṣẹ́ fún olóyè pé gbogbo ọmọ Yorùbá nílé wọ́n ń kí olóyè olóyè náà gẹ́gẹ́ bí agbẹnusọ ẹ̀ èmi náà ń kí gbogbo àwọn tó ń bẹ nílé pé olóyè ń kí yín ká máa múra sílẹ̀ ká túbọ̀ máa gbáradì torí pé láìpẹ́ láì jìnà àsìkò tí ó túbọ̀ máa di pé a máa jáde a máa jẹ́ kí gbogbo ọmọ Yorùbá gbọ́ wá dẹ̀ mọ̀. Thank you táwọn amẹ́fà ẹ̀ ẹ ṣe gan àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo gbàtẹ́ bá ti pè wá náà a máa jẹ́ yín sí ẹ ṣe gan ni o olóòtú. ẹ that is just a very short interview as you can see from the one of the network back home uh, and I would like to say thank you so much for being participating in it as well Koiki Media bringing the work closer to your doorstep and read the ẹ